kó tó sùn lálẹ́ wàá ṣe kúlẹ̀ àwùsù birabil falak wàá ṣe twenty one wàá wá ṣe yá latif three thousand three hundred and thirty three wàá tún wá ṣe kúlẹ̀ àwùsù birabil nas wàá ṣe twenty one bí wàá ṣe máa ṣe nìyẹn lẹ́yìn ìṣá ìṣe fún eleven days farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣàdúrà yàbí tó bá ṣàdúrà yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero account number fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization iṣẹ́ wo làdúrà yín ṣe then ẹ WhatsApp wa fún èké nínú ìbéèrè àbí èké nínú ìpèníjà both natural and spiritual problem lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ WhatsApp lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five máa ṣàdúrà yìí pẹ̀lú sàárà lójoojúmọ́ fún eleven days bísíní láìtàlá lẹ́yìn ìṣáì bóyá èèyàn ò rí jẹ bóyá wọn ni wọn gba ògo èèyàn bóyá wọn náà kásà sí tìyàn bóyá wọn láwọn kan èpè ègún ìdílé ló ń dá láàmú nǹkan kan ló ń dá láàmú ń rí jakulẹ̀ orí àlákàlà kò jẹ́ kó rí rí ẹ yọjú sórí fálákì tó gbé síwájú tó ti làtífù bọ́ lẹ́yìn tó wá ti náà sì bọ́ lẹ́yìn ajá ìdè ajá everything Lateef á pure wọnú láìfẹ́ ọ̀nà abẹ́rẹ́ sí nílà torí yá Lateef lágbára púpọ̀ jù Allahu latifu bi ibadi yẹrùsùkú mọ́ yẹ ṣá òbí géèrè ìzáàbì bẹ́ẹ̀ ni ọ̀kántébù ni oore tó o nílé kà ó máa tẹ́lẹ̀ kò ní wọ́n fún ẹ ó máa wọ́n fún ẹ tán ni tó orúkọ ọlọ́run ọba tó tẹ̀sùn wọn ní yá Lateef Allahu latifu bi ibadi yẹrùsùkú mọ́ yẹ ṣá kọ̀wé yẹrẹ aziz so ẹ lọ́ọ́ máa ṣe àdúrà yìí ẹ má fojú di àdúrà tó lákọọ́lẹ̀ tó dẹ̀ tó dẹ̀ pé ni ẹ ti understand so ó wà okay fún ike nínú ìjákulẹ̀ ni ó máa rí i pé nǹkan á máa ṣe déédéé ó máa tà business á máa tẹ̀síwájú wọ́n máa fi nǹkan dáadáa lọ ẹ́ ẹ ò wá àwọn ìgbélu ni ó fẹ́ ó ń bẹ lọ́hùn anything tó jẹ́ nǹkan ayé lọ fi sí lọ ṣe àdúrà yìí ìdè tó ń di lọ́wọ́ yóò já lẹ́yìn ọ̀sùn méje ó já dànù ẹ oríire yẹn gangan níbi tó hàǹgì sí Latif ó push ẹ̀ jáde bẹ́ẹ̀ ni tested and confirmed ni bẹ́ẹ̀ ni orúkọ ọlọ́run àti ayé àlùkùránì ó wà effective gidi ẹ patronize wa ẹ ra product wa ẹ ti rí egbògi tó lágbára ni fẹ́ẹ̀kẹ́ nínú ìpele níjà all in one caterpillar transformer miracle leaf gbogbo àwọn kan wọn kò síbi tẹwà àti product wa ò jẹ ètò àwẹ̀ wà láti fi yanjú kéèsì yín fún yín ètò àdúrà wà ètò sàárà wà èyíkéyìí nínú ìpele níjà aláwọn alálùpàwọ̀dà lóríṣiríṣi tá a máa ṣe fún yín tó jẹ́ special package obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ ọkùnrin tí ò lè ṣe déédéé mọ́ tó wọ́n ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ àbónìkan tó rọ́ọ̀lù ẹ̀ tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó lọ́wọ́ ayé nú tó lẹ́sẹ̀ ayé nú abẹ́ tó ń fa tí ò tó ra wọn àlákàlà oúnjẹ ojú oorun ẹ kọ́ńtàtì wa anta virgin olive oil anta black seed oil àti black seed powder so ẹ pè wá physiotherapy work ẹ pè wá sí àdúrà yín àgbà disney light ala ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà kò síbi tẹwà àti product wa òde the best logistic in the world là ń lò à ń lo DHL láti deliver adẹ́nlójú IG láti deliver home and abroad so àdúrà ló ń gba agbára kọ́ lẹ́ẹ̀kan sẹ́ wọ́sọ̀pọ̀ wa plus two three four eight ten nine thirteen fourteen twenty five inna lizata lila ijemiya gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálámù wa ilà lè kọ́ yìí.